نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة نبوة محمد صلى الله عليه وسلم لينا mo kí gbogbo àwa ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin ní ọmọdé àti ní àgbà àfáà àti ọmọ kéwú subhanahu wa ta'ala fún ẹni kọ̀ọ̀kan wa àpàdé sàbúrú kọ́mọ bá kọ́mọ jẹ́ kó tọ́sí wa ìsìláàmù tí a ń bẹ́nu ẹ̀yìn náà abẹ́lẹ́ subhanahu wa ta'ala ń kí bá ní ládàáwò tí ó gbé ní kúrò nínú islam yìí kí ọlọ́run bá subhanahu wa ta'ala má ti kó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa bákan náà kò sí nǹkan tó dáa tó kéèyàn máa ṣe islam lórí sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam àti fahmu as-salaf ẹni tó ń ṣe islam ní ìbámu sí tí ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi islamu náà rán sí wa irú èèyàn báyìí là á sọ wípé orí orí kó abẹ́lọ́wọ́ bá subhanahu wa sọ́nà tí ẹni kọ̀ọ̀kan wá ń gbìyànjú láti tẹ̀lé láti lè fi ṣe islam wa yìí bá subhanahu wa kó má jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ kúrò lórí ẹ̀ àlékún àgbọ́yé àti ìmọ̀nà abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn náà mo kí gbogbo wa lápapọ̀ lẹ́ẹ̀kan sí tọ́píkì tí wọ́n ní kí a máa gbé ẹ̀wò tí àwọn tí wọ́n jẹ́ organizer tí wọ́n gbé kalẹ̀ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala wà wá ṣàlékún dáadáa wọn ẹ̀ látorí ẹni tí ọlọ́wọ́ bá ń lò ní sábàbí láti gbé àìrí kalẹ̀ abu abdullah ké dórí gbogbo àwọn tí wọ́n jọ ń múra wọn lọ́wọ́ láti lè mú ètò yìí wáyé abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kọmọdún ìlànà rẹ̀ a tọ́píkì náà kò náà ní kí ni ibù àwọn aburú ìntànpè ní bídíà ní àwùjọ lórí ọlọ́dọọdá kí ni aburú bídíà àkọ́kọ́ ó máa dá kámọ́ tí wọ́n pè ní albídà kí ni wọ́n pè ní bídíà màá fẹ́ lọ síbi nǹkan tí ìkan lára àwọn àfáàgbà Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala tí wọ́n sọ nípa ìtànpè ní bídíà gẹ́gẹ́ ṣe ń bẹnu fatawa nur aladar Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n ni البيعة في اللغة انت نقول من بدعة في اللغة من ويت الأربعة هنا كل شيء يأتي به الإنسان لم يسبقه إليه أحد كل شيء يأتي به الإنسان لم يسبقه إليه أحد ìtànkù ní bídí àlédè lárúbáwá òní gbogbo téèyàn bá ṣe tẹ́nìkan ìṣíwájú èèyàn ṣerú ẹ̀ wọ́n ní bídí àníkan yìí ìtéèyàn bá ṣe táàrí èèyàn kan tó gba wájú wa ṣe irú yìí ní lárúbáwá ń pè ní bídí à pẹ̀lú jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa ọlọ́run ní kó sọ fún ọ pé kí ni máa kún tó dídí àná nínú oṣù dàtí èmi kọ́ ni ẹni àkọ́kọ́ nú àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ kan ti ṣíwájú mi so ní èdè lárúbáwá tábà ní dídíà òní nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan yìí èèyàn kan ò ṣíwájú wa ṣe rí èdè lárúbáwá nìyẹn àti ìsọ wípé ó dáa kò dáa ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam in tó bá jẹ́ bídíà ṣe nǹkan tí ó dáa ni àbí ò dáa Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní ààrí al-bid'atu fil lugha سواء كان في العادات أو في المعاملات أو في العبادات ìtànkò ti bídíà nínú èdè lárúbáwá nìyẹn ó lè wá jẹ́ nípa àwọn àṣà filadáàtì níbi àwọn ṣe filmuamaláàtì ó lè jẹ́ níbi ìbánilòpọ̀ ìbára ẹni ṣe ó lè jẹ́ filẹ̀ ìbádáàtì níbi iṣẹ́ ìjọsìn tàbáníkọ wà lárúbáwá sọ̀rọ̀ nípa nǹkan téèyàn kò ṣe rí tó ṣe pé òun lẹni tó kọ́kọ́ ṣe èèyàn kan ò ṣíwájú ẹ̀ṣẹ̀ nǹkan yẹn tàbáníkọ wà lárúbáwá sọ in tí ó pẹ̀lú nǹkan yóò lè bí díà ní بغض النظر أما إذا كان هذا الشيء من العبادات أو العادات أو المعاملات láì wo bóyá nǹkan ìṣèjọsìn ni àbí ìṣe àtàṣà àbí ìbára ẹni ṣe pọ̀ ọmọ lárúbáwò wò yíò ló kọ́ pé ní bídíà ṣóṣà jẹ́ nǹkan tí èèyàn wò ṣe kí tí ó ṣíwájú wa ṣe rí àwọn alákọ́kọ́ ṣe bídíà yíò wọ́n lákínà ìdídà àtàṣẹ̀rẹ̀ ìyá ṣùgbọ́n nínú ṣẹ̀rẹ́ ìsìláàmù tó bá ní bídíà elmazmuma tó jẹ́ nǹkan tó ṣe pé nǹkan ebú ni yẹn bídíà fìfìlẹ̀ ìbàdáàt òun ni iṣẹ́ ìjọsìn tó ṣe wípé èèyàn kò ṣíwájú wa ṣe rú ẹ̀ àwọn mú iṣẹ́ ìjọsìn yẹn wá bẹ́ẹ̀ ni kò tọ́ fún èèyàn kan nú wa láti lè mọ múṣẹ́ ìjọsìn wa ipé nǹkan yóò mo fẹ́ máa fi sin lọ́hùn báyìí àbí nǹkan yóò rẹ̀yìn èèyàn mi ẹ máa fi sin lọ́hùn láì ṣe pé kí ni ẹni tí ọlọ́mọ wa subhanahu wa ta'ala tó fi rán anábọ̀wá muhammad sallallahu alayhi wa ìtọ́lọ̀ bá fi rán anábọ̀wá muhammad sallallahu alayhi wa nǹkan yẹn láàfi ṣe ìjọsìn ìdáwọn ọ̀rọ̀ aṣọ́nà anábúra Muhammad sallallahu alaihi wasallam tí ẹ̀ka bá lóun fẹ́ fi ṣèjọ́sìn àálò ìṣèbíyà torí pé nǹkan tí ọlọ́run ọgbọ̀ òfin ránàbí tó ń gbé kalẹ̀ yìí àásọ pé kí ni lam yasdiqhu ilayhi ahadun ẹ̀kùn òṣìwájú ẹ̀ ṣe tàbílẹ̀ a sọ òun náà ni pé anábúra Muhammad sallallahu òun ló fà tó jẹ́ pé a máa pè é ní bídá àdáadáalẹ̀ mazmuma tó jẹ́ nǹkan ebú kò ń ṣe nǹkan ma pé afẹ́yìn kí ló dé máa sọ pé kò ń ṣe máa fẹ́yìn òun ni sallallahu ká wípé ẹ ṣọ́ra fún àwọn àdáadáalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'a torí pé gbogbo àdáadáalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní àwọn nǹkan tuntun bí ọ̀rọ̀ ẹ̀sìn bid'a ni wa kulla bid'atin dalala gbogbo tàwárẹ̀ ti pè ní bid'a nínú ẹ̀sìn ní dalala ni anù ni nínú ẹgbàwá kan ní wa kulla dalalatin finnar gbogbo tàwárẹ̀ ti jẹ́ anù ní iná ló ń kọjú òyìn sí kọ́lọ̀ ọba kó ṣe wá ń bí eléyìí eléyìí làwọn àfà àlùsùnnàtì wal jàmáà wọ́n á sọ wípé laysa hunaka shay'un yuhmadu min al-bid'ati fi ad-din kò sí nǹkan tí a máa ń yí nínú àdáadáalẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn a tó táàwọ̀ tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí àáyìn wọn lópin ìgbà tí wọn àbá lò wọn síbi nǹkan haramu ṣùgbọ́n bídí à ń bí ọ̀rọ̀ ẹ̀sìn látò hamat àti yìnyín torí pé ìyìn bídí à ń bí ọ̀rọ̀ ẹ̀sìn ni èyí tí ọba subhanahu wa ta'ala tó ti fi rán anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ilé ìlú fọ́dún jẹ́ pé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ṣin àwọn sàhábà ipe wa iyyakum wa muhdathatul umur ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo àdádálẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn bídíà ni wa kulla bid'atin dalalah gbogbo dídádẹ̀ ní ànù ní ọ̀pọ̀lọ̀dọ̀lá aláti fínà gbogbo ànùdẹ̀ ní inú náà ilé ìlú fàdó jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ọni ọlọ́mọba ní àmdà ohun ṣúraka ṣáràrú làwọmìnà dínì máa nà ṣe wọ́n ní àwọn orogún kan tó ṣe pé ṣára àrúnàwó ìnà díì tí wọ́n ń ṣe fún wọn lófin ìnà díì gẹ́gẹ́ bí ẹ̀sìn máa làbí àdánìbí ìlà ìtọ́lọ́wọ́n bó yọ̀ǹda ó túnmọ̀ sí wípé ìtàdẹ́bí ṣèjọ́sì ó bọ̀rọ̀ jẹ́ pé nǹkan tí ọlọ́wọ́n bá tó yọ̀ǹda tí arábọ̀ Muhammad sallallahu alaihi tí ó fi jíṣẹ́ fún wa tí ó bá ti kí ń ṣe tí ọlọ́wọ́ bá yọ̀ ǹda tánàbí fi jíṣẹ́ fún wa àápè ní bídá nínú ẹ̀sìn gbogbo bídá dẹ̀ ní ànú ni gẹ́gẹ́ bí a ṣe padà tún máa ṣe lálàyé fún wa ṣéèkì mi ní òṣèmí ni wọ́n tẹ̀síwájú wọ́n ní ولكن البدعة الشرعية المضمومة بدعة نشي طلور اسم tó jẹ́ nǹkan èébú ìyàlbídà àtúfèlè ìbàdàt òun ni bídà tó bá ní ṣe pẹ̀lú jọ́sí bí an yà tààbàdà ìfàànù líláyà àzàwàjál bí máa lam yà ṣara àwọn pẹ̀lú nǹkan tó ṣe ṣáraru lahum ilẹ̀ tíìnì máa lẹ́bi ìlà tí wọ́n ní àwọn orogún ni àwọn tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí orogún ọlọ́wọ́ ọba Allah ṣáraru lahum tí wọ́n ń ṣe lófin fún wọn ilẹ̀ tíìnì gẹ́gẹ́ bí ẹ̀sìn máa lẹ́mi abẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́ so afáà ń tẹ̀síwájú wọ́n ní sawa'an kanat hadhihi al-ibada kò sí àtọ̀ mẹ́ bóyá ìbádà yìí tata'allaq bil-aqida ìkà tó so mọ́ tó ẹ̀ká di ọkàn ni ìtàbà di ọkàn gẹ́gẹ́ bí ẹ̀sìn wa ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí Ọlọ́hun bá fi rán ànábì lápèjúwe ìnígbàgbọ́ nu Allah subhanahu wa ta'ala ìnígbàgbọ́ kó nìkan lágbọ́rọ̀ ṣe ìjọsìn fún àgbọ́rọ̀ pé nǹkan mí lẹ́yìn rẹ̀ àgbọ́rọ̀ gbọ́nà fún nǹkan mí lẹ́yìn rẹ̀ ìnígbàgbọ́ kó wọn ló dá wa ìnígbàgbọ́ pé olú ń ṣe ìjẹ́ mú fún wa ìnígbàgbọ́ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́mọba tó rán sí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó yẹ ká di ọkàn kí àwa wò sùnsùn ní kó di nǹkan ní ọkàn ìyàtọ̀ sí nǹkan tí ọlọ́run ọba ní kó di ọkàn ó wá lóun fi kíní yẹn ní òun fi ń sin lọ́wọ́ lápẹjú ìsìn ẹni tó di ọkàn wípé àwọn kan bẹ tó ṣe pé àwọn àtọlọ́wọ́ ọba ni wọ́n jọ dáyé àbí ni wọ́n jọ ń darí ayé àdìọ́kà burúkú ni yíò ẹni yẹn a ní àdìọ́kà tó ní ẹni bídí àní fìlà ètì kọ́ọ̀tù àdádálẹ̀ níbi àdìọ́kà ni abẹ́ni tó nígbàgbọ́ wípé òun lè máa ké pe àwọn màláíkà àbóhun lè máa ké pe àwọn ṣéhùṣéhù àbóhun lè máa ṣèjọ́sìn fún ànábì ọlọ́mọba kan in addition to ìjọsìn tó ń ṣe fún Allah subhanahu wa ta'ala a nírú ẹni yẹn àdìọ́kan rẹ̀ yẹn ní dídí àní eléyìí ni tí sheikh Muhammad bin Salih al-Uthaymeen tí wọ́n sọ fún wa wípé kò bá jẹ́ pé ìbádà yìí tàtàálà pẹ̀lú àkídá ó ní ṣe pẹ̀lú àdìọ́kan أو تتعلق بقول اللسان àbóní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ọ̀rọ̀ ara wa níta ń sọ síta nísìnyẹ ni tó ṣe pé ó yẹ kí ó máa pe orúkọ Allah subhanahu wa ta'ala rahman ayyama tad'u falahu al-asma'ul husna ẹ máa ya Allah ẹ ya Rahman Eyi tó bá wùyí kẹ́ pẹ̀lú gbogbo orúkọ ọlọ́run ọba fi Allah Rahman Rahim Aziz òun ti yá ráùkà ya èlò òun ti arwa bílà ọ̀rọ̀ àbílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn kẹta èèyàn máa ń pè in tó ń sọ jáde lẹ́nu yìí dídí àyè torí wípé in tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní ká fi sìn òun kọ́ ni tó ń fi ń sìn yìí in tó ń sọ jáde lẹ́nu yẹn dídí àyè nǹkan yẹn bó ti ẹ̀jẹ̀ pé kí ni ó lóun fi ń sin lọ́hùn ni ó ní ìjọsìn ni bid'atun fil ìbáàdà fil ìbáàdà til qawliyya àdádálẹ̀ ni níbi ìbáàdà tó ní ṣe pẹ̀lú tàn sọjáde lẹ́nu wọ́n tẹ̀síwájú wọ́n ní àwọ́ta tààlà fi àfọwárí bí irun kíkí lápẹjú ìkíyàn gbé náfílà kàkàlẹ̀ kó fẹ́ máa yìnà tí náfílà yóò ní bẹ́sìs látọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àbí ó gbé àwọn ọ̀ràn ìjọsìn kàkàlẹ̀ tí ó máa ṣe pẹ̀lú oríkèríkè ara rẹ̀ bẹ̀rẹ̀ sí kíyàn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ṣe ní ìjọsìn so tabawo ìtàfà sọ fún wa yìí wọ́n ní bídíà táà ń sọ kò ń ṣe fil lugha tó gbé bídíà fil lugha ó fẹ̀jú gan òrẹ̀lú ìjọ máa sọ pé bídíà nìkan yìí bídíà ẹ̀sìn lẹ́yìn sọ tó wọ́n bá tákù yìí yóò ní fídíò eh, àní ṣánàbí gùn pléènì ni ṣánàbí wọ mọ́tò torí gbogbo nǹkan ní fídíò àlọ́dọ̀ ti yí ẹni yìí ni ibi tí ó ti ń bọ̀ wá o ní pé ó ń sọ bídí àti lóga bídí àtàwọn àfáyẹ̀ sílẹ̀ ń sọ kan bídí àtàwọn àfẹ́ẹ̀sì ń sọ òní albídàátú fídí albídàátú àṣẹrẹ̀íyà bídíà nínú ẹ̀sìn ìpìlẹ̀ òun ni péyàn kan ò ní ráìtì láti gbé nǹkan tuntun kan wọlé fèlè ìbáadà níbi iṣẹ́ ìjọsìn kò sẹ́niyẹn bó ti léwu kí ẹniyẹn káǹkà tó bó ti léwu kí ẹniyẹn pàtàkì tó kò sẹ́ni tí ó ní ráìtì láti gbé ìrìn àjọsìn kan wọlé. kò bá jẹ́ ìran àjọsìn àdìọ́kàn ni àbí ìran àjọsìn èyí tó ní ṣe pẹ̀lú ẹnu wa àbí ìran àjọsìn tó ní ṣe pẹ̀lú oríkèríkè ara wa jẹmọ́ ti gbọ́ eléyìí yóò jìnà sí ń táǹpé ní àwọn albidáwó aṣẹ̀rẹ̀ríyà àwọn albidáwó fìdí àwọn nǹkan tó jẹ́ àdáadáa lẹ́bi ọ̀rọ̀ ẹ̀sìn yóò jìnà sí tó bá ti gbọ́ ilé iye so ló jẹ́ pé à accommodate ẹni bídà anything bídà àgbọ̀rọ̀ accommodate torí pé ọlọ́run ọba bínú sí nǹkan bẹ́ẹ̀ débi pé ọlọ́run ọba ń sọ fún àwọn kèfèrí tí wọ́n ń lẹ nǹkan kí nǹkan mọ́ láwọn nǹkan tá láwọn ń ní ìjọsìn fáwọn fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba ọlọ́ni amla òṣùràká ṣàràrú làhùn ìnà díìlì ṣé wọ́n lé orogún àwọn orogún tó ṣe pá àwọn ni wọ́n ń ṣe ló fi fún wọn mínà dì gẹ́gẹ́ bí ẹ̀sìn máa lẹ́bí ọgá níbi ìlà ètò ọlọ́run bó yọ̀ǹda ó túmọ̀ sí ká níbi yọ̀ǹda ọlọ́run ọba lórí ìta àtẹ́ fi ṣẹ̀sìn kò ṣe yóò ní ẹjẹ́ ká máa sọ nǹkan báyìí láti fi sin àfọ́ àkọ́wò soso yóò ní ẹjọ́ ká máa ṣe nǹkan báyìí láti lè fi sin lọ́wọ́ kò lọ bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn ní di al-ibnu ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ níbi tá ti rí náà ní qala Allah qala rasul ìtọ́lọ̀wọ́ bá sọ ní ìntánẹ́bì sọ ní ẹni tí ó bá ti dúó di qala Allah tí ó dúó ti qala rasul kò sí tàbí súnmọ́ yóò padà ṣe albid'a fìdí olóǹfẹ́ sinlọ́n kò dẹ̀ rẹ́dí àti gbó ti qala Allah kò rẹ́dí àti gbó ti qala Rasul yóò padà ṣe albid'a fìdí torí pé Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé onídi àlàyé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam onídi àlàyé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam láti gbọ́ al-Qur'ani gbé so eléyìí ló fà tó jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ kalẹ̀ oníwọ̀n dàbí anzala alayka kitaba منه آيات محكمات هن أم الكتاب ọlọ́wọ́ bá lóun lòun sọ alkitab alkur'ani kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wasallam minhu nínú tírà ta sọ kalẹ̀ fún ẹ̀ yìí ayatul muhkamat àwọn àyà ṣe pé muhkamat ni wọ́n tí kò sí rújú kankan bẹ̀ kò sí di kíyàn kan lè sátí láti lè fi justify dídí àtúnṣẹ́gbé ọdún ẹ̀sìn òun na umul kitab àwọn gangan nìyà tíra dàtí sí nǹkan bá ń rú yín lójú ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dá padà sí ibi àwọn àyà ẹ̀ wọ́n ó kẹrù mú tẹ̀ṣẹ̀ àbíyà àwọn àyà kan bẹ tó ṣe pé wọ́n jọra wọn káwọ ọlọ́wọ́ bá ṣe níṣe ìpẹta ẹ̀kan bá fẹ́ sásá bẹ́ẹ̀rẹ̀ ó lè sásá bẹ́ẹ̀rẹ̀ yìí wà ó rẹ̀ mutashabiha fa'amma na fi qulubihim zayghun ọlọ́ni ẹ̀wàrá wọn tó ṣe ike ìṣìnà ìyẹ̀kúrò lójú ọ̀nà ń bẹnu ọkàn wọn wọn nìkan ṣe fayatabi'una ma tashabaha in tó jọra wọn àyẹn tí wọ́n lè fẹ́ lò láti lè fi sọ̀pọ́ọ̀tì bídíà wọn òun ni dìbò òun máa wá káàkiri alfitna torí wọ́n fẹ́ dá fìtínà lẹ̀ ọ̀btìgá àtàwílì torí pé wọ́n fẹ́ tú ní tútú tí ó bá ìfẹ́ ẹnu wọn mú anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó káyà yìí lọ́dọ̀ yàwó aisha gẹ́gẹ́ bí alìmáàmù muslim ṣe gbà wá bákan náà alìmáàmù bukhari àtàwọn afáàlárí tìmí ìyàwó aisha radiyallahu anha orámẹ́bí sọ fún wọn pé idha ra'aytumul ladhina yattabi'una ma tashabaha minhu ẹ̀yin sàábé mi tẹ bá ti ráwọn tó ṣe wípé èyí tó fẹ́ jọra wọn tó ń jù yẹn òun ni àwọn dì mú tán fi ń ṣe sìn fàúláìkà lẹ́dínà sàmàhùnmùlá àwọn wọn bá ń sọ fún inú àyà yìí yẹn ohun wọn wọn so àyà yìí wípé ẹ̀sìn tó ti pé ni a nínú nǹkan tó wà kálàbẹ́ fi náà ká kalẹ̀ gẹ́gẹ́ bí ìjọsìn ẹni tó wá ṣe léyìí ẹni yẹn ó ni àwọn tó wá ń dẹ̀sìn pé ọ̀gọ̀rọ̀ ni a ní òun náà gbọ́ òun lè tí wọ́n wá tú yóò wọ àwọn àyà tí ó justify nǹkan tó ń ṣe ṣùgbọ́n àwọn tó ṣe pé ẹ̀sìn yé wọ́n dá padà sí bí tútù ànẹ́gbọ́wà Muhammad sallallahu alaihi wasallam àwùjọ yìí náà láwà tààrà wọn tán takò hadith ànẹ́gbọ́wà Muhammad sallallahu alaihi wasallam tí ó bá ti bá láàká ìtì tí wọ́n mú wọ́n àwọn tán ṣerú eléyìí kò ń ṣe nàìjíríà nìkan náà wà kò ń ṣẹlẹ̀ yorùbá nìkan náà wà káàkiri àgbáyé lẹ́ ti máa rí wọn kódà ní saudi ẹ̀ẹ́bà wọn bẹ́ àwọn tó ṣe kán bílí pé kùránì àwọn lè tú fúnra wọn àwọn ò ní ìdí àdísì kan bẹ́ẹ̀ lítùbẹ̀yìn lè náà ti máa lù sílá ilé yìí nítorí kó lè bá máa ṣàlàyé fún àwọn èèyàn èyí tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún wọn wàlá aláwọ̀ yẹta fákàrù bákanáà nítorí kí wọ́n lè bá ronú sí ká lè so a di, ìdí àlàyé wa Muhammad sallallahu alaihi wasallam láti lè fi gbọ́ ẹ̀sìn yíyé àìtẹ̀láyé àlàyé anábíwá Muhammad sallallahu alaihi wasallam òun ló jẹ́ kí bídíà kó pọ̀ láwùjọ tó ṣe pé oríṣiríṣi aṣá ń rí kálukú odin tó ń bì mú ó gbà pé lẹ́yìn náà ni tó correct kódà kó ṣe pé kí nǹkan ẹni kó tako ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam kó tako al kó tako nǹkan àwọn sọ́láfù sọ́ọ́lẹ̀ tí wọ́n ń bẹ̀lẹ̀ lórí so jama sábà sọ̀rọ̀ pa bíkíà ọ̀rọ̀ ẹ̀sìn náà ń sọ ó ṣe ọ̀rọ̀ ayé mistake ńlá ni ká máa sọ pé nǹkan ìbídíà nínú ẹ̀sìn ká máa mú bídíà ayé wá mistake ńlá ni àìní àgbọ́yé ń pa ẹ̀sìn ni tí a bá lágbọ́yé ń pa ẹ̀sìn yóò mọ̀ pé àwọn nùsùsù ṣàríyà àwọn tẹ́ẹ̀sì ni ó pọ̀ ń dẹ́mu táǹpẹ̀ ìbídíà ni. ابو محمد صلى الله عليه وسلم قل فان ومن يعيش منكم أن ترى تلو ما نكن يبنوه فسيرى اختلافا كثيرا يو لايك وين متيو قو إليه الربا إليه فعليكم بسنة وسنة الخلفاء المهديين الراشدين من بعدي ادوة السنة لمحمد صلى الله عليه وسلم that is àlàyé tí mi Muhammad ṣe fún yín ẹgbẹ́ tí asúnnà ìdákẹ́jì rẹ̀ ní albid'a fa'alaikum bi sunnati wa sunnati al-khulafa al-mahdiyyin ar-rashidin min ba'di addu 'alayha bin nawajid tamassaku biha ẹ̀dìmú ẹ̀fẹ̀yìn ọ̀gàn igbámú eléyìí tí a nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún àwọn sahaba rẹ̀ wà nílá ilé ìlànà sàábé náà rẹ̀ fi ṣiṣẹ́ ṣe wọ́n di súnnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n di mú lórí pé anything dídíà nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí nínú ìbáadà ọmọ ń gbàdà nínú wọn ń gbà wọlé torí pé ó ní negative effect lára àwùjọ ó ní negative effect lára àwùjọ kan gbarú nǹkan bẹ́ẹ̀ wọlé sọ̀tẹ́rí náà àwọn àfáà súnnà wọ́n máa takò mídíà wọ́n máa takò àwọn onídídíà torí pé nǹkan tí wọ́n gbé kalẹ̀ in tó léwu gani anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó fi kọ́ wa òun ni ilé tí a sọ fún ara ẹni tó lọ bá ní kẹ́mi ẹgún yóò rí àìkò ẹnu tí ó pọ̀ ọ́ so tọba rí Muslimi àwọn mùsùlùmí ẹnu wo èkó àwọn èèyàn kún yẹ́lẹ́yẹlẹ́ eléyìí súfí ní àárín àwọn onísúfí eléyìí Tìjání èyí Kọ́dìrí eléyìí Ṣàbàlí èyí Nàkṣàbàlí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Ṣíà ara wọn kan Rawafid kan ní Zaidiyya àwọn kan ní ilé yìí àwọn kan ní yìí ọkùnlọ yẹlẹyẹlẹ kò níyàwó lẹ́nu torí àwọn tán ṣíwájú wa náà ti pín bẹ́ẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salatu wassalam àti anábì Musa alayhi salatu wassalam kò níyàwó lẹ́nu anábíwá muhammad sallallahu alaihi wasallam inú hadith kí al-imam abu dawud gbà wá láti ọ̀dọ̀ muawiya bin abi sufyan radiyallahu anhuma oní ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn ọjọ́ kan pé inna man qablakum min ahli kitab àwọn tó ṣíwájú náà wọ́n ta fún tíra iftarakú wọ́n wọ́n pín ìlà ṣintayin wasabirina nílá sí 72 sec ni wọ́n pín sí àwọn tàà fún tíra ṣíwájú yìí wọ́n pín ìlà ṣintayin wasabirina nílá sí 72 sec alábi wọ́n tẹ̀síwájú pé wàtàtẹ̀tẹ̀ríkù ààrí ìmìlá ṣẹ̀rí mílà yìí tó ṣe tẹ́mì àti ìjọba lórí èyí bá ṣíjọ́ ṣe yóò ṣe padà pín náà ìlà salafin wọ́sàbẹ̀rẹ̀ 673 673 kúlù ààfin náà gbogbo wọn lọ́nà illa wahida àti pín nìkan wọ́yí ẹ̀ jama'a àwọn náà ni jama'a àwọn orí jama'a àwọn làwọn ṣe pékè ni wọ́n dúró lórí tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba radwanullah alayhim tí wọ́n dúró lórí àwọn jama'a nù àwọn ṣe pékè lọ́wọ́ bá ní fẹ̀yìn ámànù bí nífìlì máa ámàntún bí tán bá gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ fọkọ́ ṣùgbọ́n wọ́n láwọn ò ní gbàgbọ́ bẹ́yìn sàádé ṣe gbàgbọ́ fàìnàmà ń fi ṣe kọ́ọ̀kọ́ ọlọ́wọ́ bá ní wọ́n máa takò òdodo wọ́n rẹ̀ máa wọn náà wọ́n máa takò òdodo wọ́n rẹ̀ máa wọn sọ ẹni bá yé kò ní wo àwọn èèyàn wọ́n pín lọ pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ ológun lọ. òun náà ni bóò la ṣe fẹ́ dúró lórí òdodo bóò la ṣe fẹ́ dúró lórí òdodo kí ni tí àwọn kọ́lá fọ́kọ́ alẹ́ kí ni nǹkan tí wọ́n dúró lé lórí kí ni tí àwọn àfáà súnnà tí wọ́n dúró lé lórí eléyìí ni táà lé torí pé bídíà kò dáa bó tilé òkú mọ́ kò dáa bó tilé òkú mọ́ kò bá jẹ́ bídíà tó jọ́rọ ẹnu tá ń sọ ni àbí bídíà dì ọkàn àbí bídíà oríkèríkè ara bídíà àdì ọkàn ìgbà míì a máa wọ́ọ̀sì ju bídíà oríkèríkè ara lọ gbogbo ẹ̀yẹ́ pé kò sí ìta a ń fọ yẹpẹrẹ múnú bídíà torí pé dánàbí sọ ni pé wọ̀kúlà bídíà tí dọ̀làlà gbogbo bídíà nù ni àfojú kéré bídí àtẹ̀pẹ́ tó wá kéré kí ló ti ṣe bídí àkékeré ló ṣe ẹ̀ẹ́ ẹni wá gbẹ́sìn yí òun fojú kéré bídí àkà ṣùgbọ́n bídí àyí ni wọ́n jura wọn lọ bídí ọkàn àwọn bídí àmì tó ń bẹnu ọkàn tẹ́lómi ló ń fi sin lọ bó ṣe pé pàǹtí ni àwọn ọkàn tọ́lọ́ òfin rán nábì òun ló gbé sọ́kàn ó wọ́ọ̀sì ju bídí ara mi lọ náà nǹkan táwọn èèyàn ń ṣe pẹ̀lú ara àbí tán sọ pẹ̀lú ẹnu tó ló jẹ́ pé àárín ẹni tí a gbọ́dọ̀ wòye sí ni tẹ́mi àti ìbájọ àgírí pé a ní sin lọ́wọ́ ọba ẹ̀là bí máa ṣára àyàfi pẹ̀lú tó ṣe lóṣù eléyìí yóò gbà fẹ́mi àti yìí eléyìí náà nígbà fún àtòmí ṣe ní ká máa ṣe kò bá àtakò ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kò sí tàbí ṣùgbọ́n ààlè àgírí àmàpin lọ yẹlẹ̀ rẹ̀ náà ni ààlè àgírí torí pé èèyàn kan ò nígbà kó ṣe wípé kò nígbà kókó fọ́ọ̀sì opinion rẹ̀ lóhun lórí eléyìí ni nǹkan tó wà fa ìpín yẹlẹyẹlẹ táàrin láàrin àwọn mùsùlùmí alimuntasimuna ilẹ̀ islam àwọn tó fẹ́ra wọn ti sí islam in táàrin rí òun náà ni àwọn ìpín yẹlẹyẹlẹ yìí bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wàlátàkúnú كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ọlọ́wọ́ bá ní ẹmọ́ta ẹgẹ́ bí àwọn tó ṣe pé tàfàrákù wọn pín yẹlẹ̀ yẹ̀rẹ́ wọ́ktàlàfù ẹnu òkú min ba'di ma ja'ahum al-bayyinat lẹ́yìn ìgbà tí ń tó jẹ́ òdodo ó ti lé wa bá wọn àníwé dodo ká tó mọ pín yẹlẹ̀ yẹ̀lẹ́ òdodo ẹni gbogbo wa gbọ́dọ̀ ṣe kí ni lágbọ́dọ̀ jòkó lórí ẹ̀ lágbọ́dọ̀ dúró lórí ẹ̀ a gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ ṣùgbọ́n a pín yẹ́lẹyẹ̀lẹ orúkọ́rọ̀ ní clẹ̀ a pín yẹ́lẹyẹ̀lẹ eléyìí ní kádàrá ni a gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ ìtọ́lọ́wọ́n bá fẹ́ fún wa ni ṣùgbọ́n a máa pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ ìtọ́lọ́wọ́ bá mọ̀ nínú mẹ́ tó dájú ni ọlọ́wọ́ bá ní ẹ má ṣe zìnà ọlọ́wọ́ bá rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn má ṣe zìnà àwọn tí ó ń ṣe zìnà ni wọ́n lè mọ̀ bẹ lórí ayé ẹ má mu tí ọlọ́wọ́ bá kórìíra rẹ̀ àwọn tó mu tí ò ní kúrò lórí ilẹ̀ ayé ni a mọ̀ rí wọn náà kádàrá ni. Kadara, súnà ọlọ́wọ́ ọba alkauniya ni ṣùgbọ́n a súnà ṣàríyà ó ní pé ẹgbọ̀rọ̀ mutí ẹgbọ̀rọ̀ tatẹ́tẹ́ ẹgbọ̀rọ̀ ṣe ìdìnà ẹgbọ̀rọ̀ kún yẹlẹyẹlẹ súnà ṣàríyà nìyẹn súnà kauniya ó ní pé ẹ mutí ẹ pín yẹlẹyẹlẹ ẹ ṣe ìdìnà a máa strọ́gùn bó o ní ààṣì ní pín yẹlẹyẹlẹ ọ̀nà táàkù ní pín yẹlẹyẹlẹ òun náà ní kẹ́ṣíkẹ́

kí lọ́lọ́wọ́n bá ti òjíṣẹ́ sọ kí ni tí àwọn sàábé kí na dúlé lórí fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul ọlọ́ni tí ẹni yóò bá ti kó ń pa nǹkan kan ẹ má dààmú jìnà farudduhu ila Allahi war rasul ẹgbà padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ìta ìkíni kùránì sọ ń parẹ̀ kí ni ànábì sallallahu alaihi wasallam lálàyé ń parẹ̀ ètò ẹ̀ká ṣe nìyẹn ṣùgbọ́n torí wípé ìfẹ́ tó ń gbọ́mọ̀ ènìyàn jà kò ń jẹ́ ká lè fẹ́ ṣe bẹ́ẹ̀ láàáfin wá gbé dídí àkalẹ̀ línkálukú ó fi fi ọpọlọ rẹ̀ gbé nǹkan tó yẹ kó ń lò tápà kíyèsí ẹ̀sìn pé lẹ́yìn bídíà ni ìfẹ́ inú ò bá wọlé wá pé rárá o kò sí tó jọ táwọ máa ṣe lélẹ̀ ẹni tó lọ bá ṣàánú nìkan ní òní ó kéra ó ti hàn mo ti sọ fáwọn èèyàn báyìí tẹ́lẹ̀ mo sọ báyìí mo sọ báyìí ẹ̀yẹ èèyàn mo sọ báyìí mo sọ báyìí mo sọ báyìí tẹ́lẹ̀ mi sọ bẹ́ẹ̀ wọn o àti padà rẹ́rìn tó sọ pé nǹkan báyìí báyìí báyìí ló correct aburú tí bídí àtẹnìyàn gbé kalẹ̀ tó kọ́sì fún kò ní jẹ́ kó lè sọ̀rọ̀ nǹkan báyìí kò ní jẹ́ kó lè ṣerú nǹkan báyìí aburú tí bídí àtó gbé kalẹ̀ tó kọ́sì fún yóò wá mú kójókó yóò máa dìfẹ́ǹdì nǹkan yẹn yóò tún máa ṣe kí ni yóò tún máa lọ wá àwọn ẹ̀rí káàkiri nínú Al-Qur'an Sunnah tí ó di dìfẹ́ǹdì èyí tó gbé kalẹ̀ láburú. La in tó gbé kalẹ̀ ní bídíà yóò máa dàmú yóò láàgùn yóò ṣe gbogbo ká ah! kiri yìí àti sọ àti sọ àgbọ̀rọ̀ fìdí jẹ́lẹ̀ ń bí eléyìí yóò máa wọ yóò máa wáyà alkùránì káàkiri máa wá jífì káàkiri tí èso pọ̀ tiẹ̀ so lára àwọn aburú bídíà láwùjọ wa ni tá bá ti gbé bídíà kalẹ̀ ìfẹ́nú yóò di nǹkan tí ó gbalẹ̀ kan yóò jẹ́ ká máa wá àwọn nǹkan tó rújúnú al-Qur'an láti lè fi ṣe ẹ̀rí sódà tààfi lè báàkì bíbí àtàgbé kalẹ̀ lójọ́ pé àwọn ẹni ṣíwájú wọ́n máa ń hárábà bíbí à wọ́n máa ń fáìtì bíbí à gan torí pé bíbí à nìyí tán àbá fáìtì ẹ̀ yóò jẹ́ káwọn èèyàn bẹ̀ẹ̀ sì jẹ́ kálukú ní pé kí ni tó bá wù ní ó máa ṣe lẹ́sìn wà rẹ̀ ti gbé kalẹ̀ ní ìtókù ní kí ìfẹ́ ẹnu jẹ gàbá lórí ẹ̀ ìtókù ní wípé kó máa wá wọn ìrújú tí e sọpọ́ọ̀tì bídíà tó gbé kalẹ̀ òlọ́lọ́wọ́ bá fi ń sọ ipò sọtíra kalẹ̀ fún yín min wa ayatun muhkamat àwọn àyà kan bẹ tó clear tí ó sí ìrújú kankan bẹ́ ọ̀nà umul kitab òun lẹ́ máa darí sí tọrọ bá fẹ́ ṣe kíní tọrọ bá fẹ́ dàrú wà ó kárò mutashabihat àwọn àyà kan náà ń bẹ tó ṣe pé àwọn ní wọ́n jọra àwọn rújú eléyìí lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí eléyìí náà sọ fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ̀rí ọlọ́wọ́ bá ní fàámà lẹ́dínà fi kùlóbè zaihun àwọn tí a nù ìyẹ̀kúrò lójú ọ̀nà ń bẹ nù ọkàn wọn fàyẹ́tẹ̀bì ọ̀rùn nà máa tàṣà bá hamínú èyí tó rújú yẹn òun ni wọ́n máa tẹ̀lé ni wọ́n máa wá káàkiri sóòtù ọ̀rẹ́ dìgbò bílí àkàkalẹ̀ yóò máa wá àwọn nǹkan tí òun ìsọ̀pọ̀ tiẹ̀ kò níyàwó ẹlẹ́nu ń gbàtà ọmọ mùsùlùmí ta bá ń pín dì mọ́ mọ́jọ yẹ ẹlẹ́nu torí tó kí ni ìfẹ́ ẹnu ó ti gbalẹ̀ kan bákan náà àwọn nǹkan tí èṣẹ̀ rí inú tó bí àwọn ṣubuhat òun ẹkẹrẹkẹ torí ẹni ọmọ kéwú wípé innahu sayati aqwamun awa kambawa yujadilunakum bi shubuhati alquran wọ́n máa bá yín jiyàn wọ́n ní juwọ́lẹ̀ lórí àwọn àdádálẹ̀ tán gbé kalẹ̀ tán láwọn fi ń sin lọ́hun ṣùgbọ́n kí wọ́n máa lò bí shubuhati alquran àwọn nǹkan tó rújú náà alquran umaru ní fọkùnrún bí sunan ẹ̀yẹn dá wọn mọ́lẹ̀ pẹ̀lú ahadisa nabuwa muhammad sallallahu alaihi wasallam fa inna ashab sunan torí pé kí àwọn tí wọ́n mọ̀ ń pa súnà hadisa rẹ̀ sallallahu alaihi wasallam oníkíní àláwọ̀ bí kitabillah àwọn náà ní mọ̀ ń pa tí ọlọ́wọ́ bá jù alùgbèrè pé kí ló tàbí ní mọ̀ ń pa tí ọlọ́wọ́ bá jù

ẹ̀yà fún alápèjúwe kan a máa gbọ́ àwọn tí wọ́n ń pè ní àwọn khawarij nínú ìtàn Islam àwọn olè àwọn khawarij àwọn khawarij àwọn náà làwọn tó ṣe pé wọ́n gbà ipò ẹni tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan bí kéèyàn mutí àbí kó ṣe zùnà àbí kó jalè ẹni ẹni yukhallad fi náà iná ní òun abẹ́lọ iná ní ó máa lọ bẹ̀lọ̀bìrì bákan náà láyé nígbà yìí pẹ̀lú pé ó mu tí lẹ́ẹ̀kan yẹn ní yu'tabaru kafiran ó sì di kèfèrí wa yukhallad fi an-nar yawm al-qiyamah tó bá jọ́ gbìnà alkiyama yóò rà á sínú náà ni àwọn Mu'tazila àwọn gbà yí pé la naqulu huwa mu'min wa la naqulu huwa kafirun fi hadhihi ad láyé ń bí pẹ̀lú nǹkan tó ṣe á ah, ó mutí tọ́lọ́ ní ká mú mutí a lè pè ní mú mi at the same time a lè sọ pé kéfè yìí walakin yukhallad fi an-nari yawm al-qiyamah tó bá jọ́ gbìndà alkiyama yóò rà sínú náà ni sáwọn àti àwọn kàwárí jùjọ àgírín bẹ̀rẹ̀ ìpé ẹni tó mutí àbóṣe zina àbójálẹ̀ yukhallad fi an-nar yawm al-qiyamah لجنب إلى القيامة شباب خوارج حتى في الدنيا يعامل معاملة الكافر آه بالوني بالو كفيري ṣùgbọ́n ilé ní ààrẹ sọ pé kéfèrè ni ààrẹ sọ pé kí ni mùmìnì ni kí wá ló jẹ́ manzilatun bainal manzilatayn ipò láàrin méjèèjì ló wà náà tẹ́wá ní ẹ̀yin khawarij kí lè rí yín fún kẹtẹ́ ń sọ yìí à ẹ̀rí wa ọlọ́run bá sọ pé wà máa ń yá sí láà wa rasulahu gbogbo ẹni tó bá ṣe ọlọ́run tó ṣe Allah yá àti láà ẹni tó bá ṣe Allah wa rasulahu àtòjíṣẹ́ rẹ̀ fa inna lahu nara jahannama khalidina fiha abada iná jahannama ni nàjá ànámọ̀lẹ́ ni yóò dé sí khalidina fiha abada yóò máa bẹ́ẹ̀ lọ gbére jọmọ́ tó má bèèrè lọ wa ṣe wọ́n rẹ̀ rí mú àgún rẹ̀ rí mú wa torí ká ẹ̀wọ̀n mọ́ yá àṣìlá ẹni tó mú tí àtọ́ àlá ẹni tó mú tí ṣe ó tẹ̀lọ́lọ́run ni alẹ́dí zánà àtọ́ ẹni tó ṣe dìnà iṣẹ́ tẹ̀lọ́lọ́run ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ́nà àwọn ẹ̀ṣẹ̀ ní ìtọ́lọ̀ ọba tó kú ọmọ yà sílá fẹ́yìnlá onára jihannama khalidi na fi àbàdà ṣerú kọ́wáyé sí wọ́n dúó tí náà kí tó mú wọn dúó tí kan wọ́n ti ọ̀rẹ́dì ní nǹkan yẹn lẹ́ni so ya'taqiduna thumma yastadillun wọ́n ti kọ́kọ́ di àbíọ́kàn nísìnyí kí n ti ní kórìíra ni mi láìkẹ́ Ni láìkí ẹ̀ máa máa lọ wáyà kùránì àdíìsì lápẹjúwe tí máa fi sọ lórúkọ burúkú tí máa fi bá ti ẹ̀ jẹ́ so ìtìkọ́ ni ẹjọ́ kọ́kọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ wípé ní ìgbà tí ẹ̀ ó kúkú máa wo àwọn nǹkan wo ni mo lè rí tí máa fi ṣe kíní tí máa fi fún lórúkọ burúkú ìyẹn in tó burú jáì ni ahlus sunnati wal jamaa yẹ̀sẹ̀dínlùún súnmọ̀ àtàkìdùn àwọn wọn kẹrì kalẹ̀ wọn òkè òkè eléyìí eléyìí bá ṣe gbọ́ iye ni bá ṣe gbọ́ iye ni ìntánàbì ṣẹlẹ́là ilérò eléyìí yẹ̀sẹ̀dínlùún wọn kọ́ àwọn ẹ̀rí jọ súnmọ̀ àtàkìdùn wọn ẹ̀ṣẹ̀ wà mú àkídà wọn ṣùgbọ́n àlùn àwọn ni wọ́n ti ní nǹkan lẹ́mìí tẹ́lẹ̀ títókù nìkan máa wẹ́yìn tí wọ́n yẹ sọ̀pọ́tì nǹkan yẹn sọ àwọn kọ̀wárìjì tààrà ẹ̀sí ti gbé wọn ah, ó mutí ó ṣe zina ó ta tẹ́tẹ́ àkàfẹ́ ṣùgbọ́n nǹkan yẹn in tó gbé wọn débẹ̀ jẹ́mà òun ní kí ni ipò agbára tán ń wá wọ́n wá ipò agbára ara wọn olórí tán bẹ́ẹ̀ ni ipò agbára yẹn ọ̀pá ìwé lè máa ṣe wọ́n bẹ́ẹ̀ ní ilé tọwárí mistéèkì olórí ẹ̀yọ kan báyìí tó yá omutí àbóṣe kìnnìyàn ah, káfíìr káfíìr lélẹ̀ yóò ti tàpàṣẹ ọlọ́wọ́n bá tó wà padà sọ́wọ́ ìkọ̀rárí wọn wò tó kéré kìlá lè fi ṣẹ̀rí fún kẹrì a ah, àti rẹ̀rí náà a rí nínú Al-Qur'an bákanáà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bò ní ṣe àforíjì fún pé káwọn èèyàn wá orogún pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ò bá tó ìwé lè ṣàforíjì fún ẹni tó bá ń bẹ ní èròǹgbẹ̀ láti ṣàforíjì fún ayé Al-Qur'an nílé iná ṣọ́ntà ṣe máa fi àtàn sọ́bẹ̀ òun ní kíni alkúfúrú o ṣírk kí láti gbọ́yé ààyà pé kíni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha kí láti gbọ́yé àwọn àhàdífà nábúwa Muhammad sallallahu alaihi wasallam tó tún pọ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí

لو لقد تابت توبة لو قسمت على السبعين من أهل المدينة لوقعتهم ẹ̀ṣẹ̀ tó kó sí yẹn ó ti túbá ń bẹ ìtúbá ló ṣe pé tán wá pín láàrin àwọn èèyàn 70 Madina ó tún wọn wájú ọlọ́wọ́n bá ìpín ìṣẹ̀lẹ̀ fọ́kùnrin mi náà laqad taaba tawbatan law taaba sahibu maxim làgófèrè la eléyìí ó ti túbá túbá wípé ẹni tó ń fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn bíwí tí àwọn agbèrò máa ń ṣe àdámsọ́lọ́ àtàláwọ́ta bá a sọ́hìbò maxim àwọn tí máa ń dúró sójú ọ̀nà tó máa ń fipá gbowó lọ́wọ́ àwọn tó máa kọjá pé ò lè kọjá àdábìnitírò ẹ̀yẹ bá ṣerú tútúbá ẹ̀yìn làgófèrè àlà ọlọ́wọ́ bó ṣàforíjì fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkánná àwọn sàádà anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam jabir bin abdullah gẹ́gẹ́ bí alimamu muslim rahimahullahu ta'ala ṣe gbà wá nínú tíra wọn tí a masu sahihul muslim sahihul muslim nínú tíra sahihul yìí wọ́n pè èèyàn ní yazid al ó jẹ́ ìkan lára àwọn kàwárí ó láwọn kóra àwọn jọ àwọn ń lo àwọn náà pẹ̀lú ọ̀ṣiṣẹ́ àwọn adébìkà àwọn rí wípé ìtàrẹ̀ ìlẹ́mì òní pé táwọn bá ti fi ajì tán àwọn tó ṣe kòrò jù ní tàbí ìlú táwọn fẹ́ ṣe táwọn bá parí iṣẹ́ áàdì táwọn fẹ́ ṣe. ó láwọn wá débi kan wọ́n rí pé ìkan náà wọ́n sàábẹ́ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam Jabir bin Abdullah ó ń naréètì hadithi fáwọn èèyàn ó wá sọ̀rọ̀ pa àwọn kan tí wọ́n pè ní aljahannami yóò àwọn làwọn tó ṣe pé owó wọ̀nà jahannama ọlọ́run tó wá yọ wọn jáde kúrò ń bẹ́ẹ̀ ó wà ní kí wọ́n lọ wẹ̀ níbi omi nǹkan tí wọ́n ń pè ní narul haya lẹ́yìn ìgbà tó ṣe pé kí ni kọ̀dùn tó ṣèṣù ara wọn ti jó tó dúdú tẹ́ ṣe pé kí ni wọ́n ẹ̀rí bí gbígbà bá ń pé èédú ni wọ́n ni ṣùgbọ́n tán bá tí wọ́n sí omi yìí fàyàǹkò tó ara wọn wà wú padà ara wọn wú padà bí ìgbà tó ṣe rí pé èso kan àbí ewé kan rádà tó ń pè ní alhibba bí ìgbà tó ṣe ó ń wù níbi kí ní ibi omi àgbàrá sábẹ́ yìí náà rẹ̀ sì kí yẹn ipa àwọn kan jáde nínú náà sígbà tí ẹ̀zídù fàkír àtàwọn yòókù rẹ̀ tán gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wò pé sọkúsọ òlélẹ́yìn sọ àwọn kan jáde nínú wà lọ sálùjẹ́ náà kò ká alkùránì kò gbá alkùránì yìí yẹ̀zí fàkír wá ní òun wá sọ ipé yá sahibar rasul ilẹ̀ sàájá ànáwì ìpè tí máa bá ti hàdìsó orílẹ̀ ìtẹ̀ fún sọ yìí ìsọkúsọ ilé ìtẹ̀ ń sọ yìí ṣùgbọ́n wọn bá ti sọ ipé àwọn tí wọ́n bá wọ iná nìí kúlàmá àrádú àyàkùrùjú ní a òrìdú fi a tán bá ti mẹ́ kàtẹ́ǹkà ti jáde nù náà òrìdú fi a wọ́n dá wọn padà sí rẹ̀ ìwọ́dẹ̀ sọ káwọn tó jáde nù náà ni tún wà jẹ́nà ó rẹ̀rì mú àbí kò rẹ̀rì mú wá tá sọ pé ó takò nǹkan tí Jabir radiyallahu anhu tó sọ ó ní ìkànnì ìkejì ní pé ṣùgbọ́n wọn bá sọ wípé lọ́ ìkùránì pé ìnáka máa ń tún dìkìlì nára fàkọ́jì àkùzẹ̀ ìtàhù ẹni tí ọlọ́run bá bá tún lè fi wọn náà ó ti yẹyẹ rẹ yẹpẹrẹ rẹ sọ́kọ́ ọlọ́run bó ṣe yẹyẹ èèyàn tí ó so jábì wọn sọ fún ọ pé lẹ́yìn ń sọ fún yìí ìtànẹ́bí sọ̀lá àtàrà tó sọ fún wa lélẹ́yìí yẹ̀sílì fàkírì wa wo owó ẹni tó ń bá wọn sọ̀rọ̀ owó pé ṣéèkì ni àgbàlagbà eré tàbí ànábì ó wá lójúkọ àwọn yòókù rẹ̀ wípé àtàràwùnà àṣéèkì ìyẹn ti bọ alárọ̀sù ṣé òfin wà àgbàlagbà báyìí yóò mọ pọ̀rọ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam ìbẹ̀rẹ̀ ló ti pàkíyèsí ara ẹ̀ padà pé à ah, ànábì tánàbí ò wá sọ nǹkan yìí nìyí ẹni yóò lè sọ̀rọ̀ nǹkan báyìí ìjọ ẹ̀ lórí òun kọ̀m̀píìsì àwọn yòókù gbogbo àwọn ní àwọn kúrò níbi ìṣekúrú jùlẹ̀ àpèèyàn kan lóní ara àwọn ọba tí ló jẹ́ pé ẹlòmí kò sí ń tẹ́lẹ̀ fún lẹ́rìí alóhùn ògbà náà ni yóò dàmọ́ mẹ́rin tiẹ̀ náà wá ṣùgbọ́n ẹ̀rí tó ń bá mú wá ẹ̀mì àwọn àfáà ní kò ń ṣe ẹ̀rí torí pé kí ní tó ń ṣe sóòlì sidlal nǹkan ní ìlò ń lò fún nǹkan ní anábì ti yanjú everything nípa wọ́n àwọn kan báyìí sallallahu alaihi wasallam ìlú ẹ̀ka tẹ̀lé nìyẹn kílẹ́tà fi gbọ́dọ̀ tẹ̀lé àlàyé anábìwa Muhammad sallallahu alaihi wasallam kóra tó bá fẹ́ ṣe bí ẹni tako nǹkan táwa gbọ́yé níbi alukùránì inú alukùránì náà ló wá وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليه أسوكال فوى ذكري كما نشأت ما شاء الله فوى أنت ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn so èyàn tí ọlọ́run ò ní gbá àdífì wọn ò gbá àdífì tó torí pé ó ń takò al-Qur'an sọ ìbò bídà wọ́n sọ ìbò hawa onífẹ̀ẹ́nu yìí lára wọn tó lè ń pín islam ní tó ń pín àwọn al'umma yìí ó ní hadithi ta sọ fún alẹ́ẹ̀kan tamsọ lásán sọ pé aljama'a jama'a àwọn tí wọ́n ma sẹ́ẹ̀fù nìkan ilé 72 tó kù ní ìmọ̀lọ́lọ́ nínú that same hadith ní Muawiya bin Abi Sufyan wọ́n sọ ipé wọ́n fa yakhruju aqwamun àwọn èèyàn kan ó dìde tí wọ́n jáde تجاربهم يعني تتجاربهم تلك الأهواء ìfẹ́nu wọn yẹn tí wọ́n máa tú kùránì láti lè fi justify ìtẹ́bẹ̀rẹ̀ torí pé wọ́n ti already ní position in tí kùránì kan wà fún ni pé kán mú inú alkùránì tí wọ́n è justify position wọn tajarabihim tilkal ahwa ìfẹ́nu yẹn ni yóò máa fi wọ́n sọ́tún fi wọ́n sósì yóò máa lò wọ́n kàmá yẹ̀tẹ̀jára kálàbù bí sọ́hìbì bí ìgbà tó ṣe wípé kí ni ẹni tí àrùn dìgbòlúgí ajá tí ó bá jẹ́ ajá dìgbòlúgí ni àbí tí àrùn tó jọmọ́ bẹ́ẹ̀ tó ní a ní àrùn yìí tó bá mú ajá ajá ìyàwèrè ni ajá yẹn tó wá sọ èèyàn kan jẹ ẹni yẹn ò ńlà máa ṣe bí kìí náà tí ó kú fún anẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam wá pé ẹni tó nífẹ̀ẹ́ ní ẹ̀ tó ṣe pé aṣọ ma wáyà kùránì tó sọpọ́tì tó ṣe ìgbà ní olè jáde ìsìn ní ó ma wá tí ó sọpọ́tì tó ṣe ó tí ó rẹ́dì ní pòsíṣàn kí ni ó máa dàmú ẹni hatta la yabqa minhu irqun wala masilun illa ẹni tí irú àrùn bẹ́ẹ̀ mú anẹ́bọ̀wà sallallahu ní kò ní síbì kan lára ẹ̀ bó sọ̀rọ̀ ẹ̀rí ìfẹ́ ẹnu bó ṣe iṣẹ́ kan ìfẹ́ ẹnu ó tó rẹ́dì ní position ó ṣe tó ṣe pé àtọ́wọ́rò òdodo yóò convince yóò ló mú ṣe á ah, mo tún bá bí nǹkan yìí èyí tẹ́lọ pé mo tún bá bí nǹkan yìí yóò tún wá nǹkan míì tí ètò ṣe kí tí ètò fi sọ̀pọ́ọ̀tì nǹkan tó ń ṣe ní àná yìí ní àwọn àtàbùn àwa bí wọ́n ṣe rí nìyí so àwọn àrí kí ni wọ́n mọ̀ fọ́ àwa mùsùlùmí ni kò dẹ̀yẹ ká fọ́ ṣùgbọ́n a máa fọ́ torí páwọn yẹn ni wọ́n níye máa bẹ̀ fìtínà tọ́lọ́ ọba tó fẹ́ fìtínà wa nù dàtí ọlọ́run fẹ́ dán wa wò irú àwọn èèyàn onífẹ́ ló ṣe pé àwọn ti already ní position tábà kó ti kùránì wọ́n kó tiẹ̀ láti lè fi support ìfẹ́ nu wọn ni ọlọ́wà sọ pé ẹgbọ́dọ̀ pín o ẹgbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ wala takunu minal mushrikin innal ladhina farraqu dinahum wa kanu shiya'a ìmọ́dà ẹgẹ́ bí àwọn mushrikun àwọn tó ṣe pé kí ni farraqu dinahum ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tá gbé wá fún yín tá fún yín tó ṣe ẹ̀sìn Islam farraqu dinahum wọ́n pín yẹlẹyẹlẹ wa àwọn àdóríṣiríṣi jọ kó lò hezbin ní a àdẹ̀gbọ̀rọ̀ fún yẹlẹ̀yẹlẹ̀ agbọ̀rọ̀ dúró ti tó jẹ́ òdodo ni tí lọ́rọ̀ àwọn àtàrù sẹ́yíyà tó ń bẹ fún bídíà kò bá jẹ́ bídíà di ọkàn ni kò bá jẹ́ bídíà ẹnu ni kò bá jẹ́ bídíà wa ni àwọn oríkèríkè ara wa ó sì tó gbogbo ẹ̀ lára àwọn àtàrù sẹ́yíà tó ń bẹ fún òun náà ni wípé ó dé ká máa dì mọ́ àwọn ṣubuhat bàtà ti gbọ́ àwọn fídíò ìkalẹ̀ tán àwọn nǹkan tó ṣe pé kí ó jẹ́ ṣubuhatul Qur'an ó láwọn àfiṣẹ́ rí lára àwọn aburú tí fídíò bá ní aburú kan ó ní ó tó kíkiri lára àwọn aburú fẹ́ pé aburú ẹ̀kan tó ní òní kó dé ká máa dì mọ́ ṣubuhatul Qur'an Quran eléyìí náà tó ní àbúrú ni torí pé ó jẹ́ ká máa lo Quran síbi tí ó yẹ ká lò sí bẹ́ẹ̀ ni anábùwà Muhammad sallallahu alaihi wasallam sọ fún yàrá Aisha pé kiri fàúláìkà lẹ́rìnà sánmàlá fàbẹ̀rọ àwọn tọ́lọ̀ bá sọ fún yí ni pé ẹ̀tẹ́bí orína máa tàṣàbà nínú ẹjìnà sí kí náà mú yà máa ṣe ìtìbáwò máa tàṣàbà bí al-Qur'an ó náà ni bídíà tó gbé kalẹ̀ bídíà tó gbé kalẹ̀ kò fẹ́ jùlẹ̀ yóò máa ṣe kí ni yóò máa wá nǹkan tí è sọpọ́tì ẹnu al-Qur'an tó bá ti wá rí nǹkan tó fi sọpọ́tì ẹnu al-Qur'an kí ni ó ṣẹlẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ òun náà ni pẹ́nu àwa mùsùlùmí wà ní kó ẹ̀ẹ̀kan náà sọ pé ní o títí ẹ̀yẹ kò lè wà báńgì níbi lórí a máa pín yẹlẹyẹlẹ lọ so lára àwọn àfáàrù sẹ́yíyà tó ń bẹ fún bídíà òun náà ni tafarukul muslimi ìpínyẹlẹyẹlẹ tó ń bẹ fáwà musulmi gẹ́gẹ́ bí ta sọ pé ìpínyẹlẹyẹlẹ yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ súnnà kàuníyà ni kọ̀dàríyà yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ sọ pé ẹ gbọ́dọ̀ ṣe èmi àti yóò máa gbìyànjú bóòlà ṣe máa bẹ́ náà tó pín kò wá sí wé àdúgbò kí iṣu tá ń sọ kí lànàbí sọ kí lọ́lọ́wọ́ bá sọ fàìntànàzáàtùn fi ṣe ìfọ̀rọ̀dú ìlàláhì wọ rọ́súl ìkùntúntù mìíràn ìláwà ní omi láàkùn ìdàlùgbẹ̀ káìrùn wá sáàmìta òyìnlá kí lọ́wọ́ tí ó jọ ọ̀nà àbáyọ̀ so àwọn aburú bídíà láwùjọ ó pọ̀ ṣùgbọ́n tàfàrùkù tá ń rí àti ìmọ̀sọmọ́ ṣùgbọ́n àti Qur'an eléyìí jẹ́ nǹkan tí ó burú gan ẹlòmí látara ìdìmọ́ bídíà ní òní wípé nǹkan tí ó yẹ kó ṣe lẹ́sìn ló ń ṣe lẹ́sìn ẹlòmí ìdíkẹ̀ sí látàrẹ káwọ àwọn táwọn afánpéjà níyà tí wọ́n fi sì sí ọ̀dọ̀ ẹni tí a mà sí jambo sọfwan jambo sọfwan látara in tó ti dìọ́kà tẹ́lẹ̀ alimam ahmad rahimahullahu ta'ala nínú tí àwọn rọ́jù ala zanadika tí wọ́n ṣe waljaniya wọ́n sọ nínú tíra yìí jambun sọfọ́n jambun sọfọ́n ni tó láìkì argumenti gani pẹ̀lú ní àṣẹ lóun láìkì comparative kìníkà ẹ̀kọ́ ẹ̀sùn òyìnjú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n yóò kàn máa dìbéètì káàkiri máa dìbéètì káàkiri ẹni tí ò gbẹ́sìn yé ìsìláàmù gẹ́gẹ́ tí olóńgbẹ nú ẹ̀ kò yé ṣùgbọ́n máa lọ dìbéètì pẹ̀lú àwọn kèfèrí sòun wá ju nǹkan míì tó ṣe pé yóò da alágara yóò wá tún ṣe kí ni yóò tún fi ọpọlọ rẹ̀ yóò tún fi rẹ̀spọ́ndì sí nǹkan ẹ̀ ó lè wá jẹ́ pọpọlọ tó tún mú wáyé ní ó tún tako alukur'an àbíkó takò súnà nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam sọjá mu sọfán máa ń dìbò ti káàkiri ilé kan ló wá ń dìbò ti pẹ̀lú àwọn kanú àwọn philosophers tí wọ́n ń pè ní asumaniya asumaniya ó ń bá wọn dìbò ti àwọn wá ní rẹ̀ jáàmù ó sọ wípé òun sin lọ́nkan kó ń ṣẹ́sìn kan òun sin ọlọ́nkan yìí ṣé altestati an tẹ́sí falana rabbak describe ọlọ́wọ́ bá rẹ̀ fún wa ṣe àlúwà ṣeun yulmas ṣàlẹ̀fọwọ́kan ṣàlẹ̀fọwọ́kan ọlọ́wọ́ bá rẹ̀ ṣàlẹ̀fọwọ́kan ọlọ́run rẹ̀ ní àrùṣán ṣàlẹ̀gbóhùn rẹ̀ kàgbóhùn rẹ̀ àrùrọ̀ ṣàlẹ̀fojúrí ẹmọ àwọn nǹkan tí wọ́n sọ pá wọn five eh, senses tí wọ́n sọ à ń gbóòrùn àfọwọ́kàn à ń rí àti rẹ́rẹ́ wọ́n á bèèrè àwọn kẹ lọ jámùsùn fún wọn ó wá wò pé á tó tọ́ ni o òun ò gbóòrùn ọlọ́run rí o òun ò rọ́lọ́run rí o òun ò ṣe kíní òun ò fọwọ́kàn ọlọ́run rí so alimam ahmad rahimahullahu ta'ala táwọn afáàmì tán kọ ọ̀rọ̀ lórí ọkùnrin yìí wọ́n ní fún bí 40 days náà kọ́kọ́ lọ jùkú pé ọ̀rọ̀ ọ̀run lòkó ń bì kan náà ó kọ́ gbogbo rùjù sílẹ̀ náà ìpàpẹ́ a ní láti sẹ́tù ìṣù pé ṣàlẹ̀ ọlọ́run yẹn tàǹtì ṣàlẹ̀ fọwọ́ kàn ṣàlẹ̀ gbóòórùn ẹ̀ agbọ̀rọ̀ yanjú ẹ̀ irun kọ́kọ́ jùkú síbi kan náà so fún forty days kò kọ́kọ́ kírun. so lẹ́yìn forty days ni arákùnrin yìí ló wá para sọ́dọ̀ àwọn philosophers ni ó wá ní òun ti rí ánsà fún ìbéèrè tàbí ìlọrun ẹ ẹ lè gbóòórùn ọlọ́run ẹ ẹ lè fọwọ́ kàn bẹ́ẹ̀ ni ọlọ́run bá dẹ̀ ń bẹ̀ẹ́ àyàwá ní báwo ni ó ṣe ń bẹ táà lè fọ́ọ́kà táà lè gbóhùn ẹ̀ táà lè rí ó ní òkè ẹjẹ́ ń bè lọ́wọ́ iná ṣe lẹ́mí àbẹ́ ẹ̀lẹ́mí wọ́n ní àwọn ní ẹ̀mí ṣe lè rẹ́mí yí wọ́n láwọn ò lè rí sòtẹ́ ẹ̀ bá ti lè rí ẹ̀mí yí tẹ́ ẹ̀dẹ̀gbàpẹ́ ẹlẹ́mí kí lẹ wá ń distọ́bù ara yín pa á Allahu subhanahu wa ta'ala fún pé kẹgbà náà pé ẹ lè rí ẹ lè gbóòrò ẹ ẹ lè fọwọ́ kàn so bó ṣe yẹ pé kí ni ẹ̀mí ẹ lè rí ẹ lè gbóòrò ẹ lè fọwọ́ kàn ìbẹ̀rẹ̀ ni ó bá di sí ti àwọn ará bí ṣùgbọ́n náà ló fi dìfíìtì wọn kò kí ń ṣe al-istidlal الكتاب والسنة kòṣe kó lè rí alkùrán àti súnná ó dì fi ti wọn pẹ̀lú àpùlù lákàrí náà eléyìí ní sí wá dúó lórí rẹ̀ bẹ́ẹ̀ àwọn pàábẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kí láwọn kan yẹn ó padà wá sọ wípé ọlọ́run ọba kò ń ṣọba tó bẹ lókè okay òun sọba tí ó ń bẹ ń bì kan fi kúlì kan ó ń bẹ gbogbo ayé dàbí kò sí pé bì kan lọ́lọ́wọ́ bá wà in essence nísìnyí ní jòkó bí tí mo jòkó sí yìí àìrẹ́kọ́ ẹni kọ̀kan wá jòkó bí tí a jòkó bóra lọ́wọ́ bá wà náà fi sàmà àkídà alìsún ọjọ́ máa ní ọlọ́wọ́ bá ń bẹ lókèèrè alàlárṣì rahmanu alàlárṣì tàwà ó ń bẹ ní òkè alàárṣì ṣùgbọ́n ilmuhu yuhitu bi kulli shay ìmá rẹ̀ rọ kíríká gbogbo nǹkan kò sí tó pamọ́ fọ́lọ́ọ̀bá sówó ògbà fọ́lọ́ọ̀bá ń bẹ lókè ó gbà pé kí ni ọlọ́ọ̀bá ń bẹ ń gbogbo ibi kíbi kí ni ọlọ́ọ̀bá ń bẹ ń gbogbo ibi kíbi yẹn ó ní pé pé kankan náà ló gbàlérò torí pé ọlọ́run táà lè rí ni táà lè fọwọ́ kàn ni táà lè ni so tó bá sọ ama ọba táà máa rí ni àbí táà lè fọwọ́ kàn àbí táà lè ó ti tako in tó àgírí pẹ̀láwọn ẹlẹ́ lórí ẹ̀mí nìsìn ìbò lẹ́bí wà gbọ́lẹ̀ ní wá wà ẹ́ orí wa rí ẹsẹ̀ wa ẹ́ ara gbígbó lára rẹ̀ ní wà so torí ẹ̀ tó náà sọ fún ẹni tó kẹ́ẹ̀lẹ́ so bẹ́ẹ̀ ṣe lè rí ẹ̀mí yẹn tó rẹ̀ ń bẹnu ara yẹn náà lọ́wọ́ ọba náà wà gbogbo bí kí bí nìyẹn ẹ̀lẹ́sọ́kùnrin tó wà sọ́lọ́ ti dàbí abstract thing tí ṣe bá sọ fún àwọn scientists about medical doctors ní kókè ẹjọ́ òkú tó kúlẹ̀ ìní ẹ máa fún lẹ́mí padà ṣán lè ṣe ẹ́ wọ́n lè ṣe so ìdàbí nǹkan tó ṣe pé kí ni wà abstract bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá ṣe ní lọ́dọ̀ jambu sọ fún so ní ṣìkẹ́ wá káyà tí àràmánù alẹ́lẹ́ arṣì power fún ní kọ́lọ̀ bá ń bẹ lókèlà ara ṣe á nígbà ọlọ́run bó sì àwọn àfáà ní islam sọ fún à ní nítorí káyẹ̀ wọ́n bá òòbò ó ní Allah fi kulli makan ṣùgbọ́n tó gbà lérò gẹ́gẹ́ ni pé Allah laysa fi ayyi makan ọlọ́run kò sí níbi kankan ló jẹ́ pé àwọn nínú àwọn followers ẹ̀fẹ́ padà wá ní àwọn padà láàmọ́lẹ̀ wọn lọ́lọ́run kò sí lókè kò sí nísàlẹ̀ kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì nìkan náà àwọn ọba Mahmud Sobokiki tó fi ń béèrè lọ́wọ́ ìkẹ́nú àwọn tí wọ́n ní orí yìí tó ń jiyàn pẹ̀lú àfáà kan àmìjọ wà wájú wọn ó wá ń béèrè lọ́wọ́ ọba ìwá béèrè pé ìwọ tọ́wá ní kó disturb tí ó exist ó lè disturb ju bó ṣe describe ẹ̀yìn lọ ọlọ́lọ́wọ̀n sí lókè kò sí sáré kò sí wájú kò sí lọ́tún kò sí lọ́sí kò sí wọ́n à nǹkan tó exist nìyẹn so àdìọ́kàn burúkú yìí nǹkan ti di ọkàn ó dé ká máa bá wọn lò sùúsù dànù kí làwọn afáwa sọ̀rọ̀ pa àwọn jàmíyà kí náà tún pa àwọn jàmíyà ká fọrúhùn ọkùnrin kéfèrè kí ló fà á لأنهم يكذبون ما في القرآن torí pé kí ni wọ́n ń pè ní rọ́ in tó ń bẹnu al-Qur'an bí i àǹgbà ní asúnyàn dé lẹ́bù pé kí yẹn padà di kèfèrí aṣọ fún apẹ́ ní kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe náà fílà ṣe dáadáa ṣùgbọ́n látara introduce bí i àkan ó sún débi pé kí ni ó di kèfèrí so ẹ̀rẹ́ lómi ní sí tó ṣe pé a ní Qur'an ní pé àsìn àwọn kan bẹ́ẹ̀nà àwọn òfin bẹ̀rẹ̀ ó ká review àwọn òfin al-Qur'an ní àti láwọn tẹ́ ń sọ dáadáa ìwé yẹn kan ó ní ọ̀rọ̀ ogún pínpín yẹn ní pé kóbìnrin kọkùnrin máa mú méjì tóbìnrin bá mú nǹkan ẹ̀ òun ẹ̀kọ́ ẹ̀ká rí jí rẹ̀ torí pé òfin ìyẹn ọlọ́run ọba sọ ọ́ nígbà tó ṣe pé kí ni àwọn obìnrin wọn ń sábà ṣiṣẹ́ ọkùnrin ibẹ̀ ní máa ṣe kí ni ní máa náwó lé wọn lórí bọ́ àwùjọ tá a wà nísìnyí àwọn obìnrin náà ti ń ṣiṣẹ́ àwọn náà ní wọ́n ti ń gbá àwọn responsibilities tó pọ̀ so wọ́n ìdá tó káwọn ọkùnrin tí wọ́n mú jù wọn lọ ṣùgbọ́n wọn náà láwọn responsibilities tí wọ́n fẹ́ gbé so kí ní ẹni ó yẹ káàrí bí òfin yẹn kò ṣàdísà náà yìí o lè zákàrí níṣú hadilton sayẹyìn ayalkurani tó ní bàbá rẹ̀ ní bá sọ pé àdísì yẹn ó gbàdísì rẹ̀ ìrọ̀lọ́ pa ó sì ń padà bọ̀ wá tako alkurani ìkànnù wọn yìí ó máa ń sọ fáwọn túlẹ̀ntì ẹ̀ tipẹ́tipẹ́ I mean, the 20s, 1920s, lọ sókè 1930s. Ó ń sọ fún wa, o ní Al-Qur'an tẹ́wọ̀n rẹ̀ ka ayé kìtàbí It's like any literary book ni tó ṣe it. You yastahiqu an-naqd, a lè critique ẹ̀yìn. Ìgbà tó wọ́n dẹ̀ critique Al-Qur'an, Only ní Al-Qur'an sọ ìtàn Ibrahim àti Ismail ìgbà táwọn ṣe findings àwọn rí pé figures méjèèjì ní ẹni wọn exist nínú kan lárúbáwá wọn exist nínú ìtàn lárúbáwá àwọn èèyàn bẹnu gbó wọn sọ oríṣiríṣi ìbátá bẹnu gbó gán òpàdà sọ pé òun káwọ́bà kúrò mẹ́ ṣùgbọ́n ká lè mọ aburú bídíà ó lè gbéyàn kúrò ní ìsìlámù tó yẹ lára wọn kan so bídíà a máa fọ́ wa bídíà asọ̀yàn di pòkí èèyàn bí o gbé kúrò ní bídíà ó lè gbéyàn kúrò ní completely làwọn afáà tí wọ́n sọ nípa pé bídíà ìmùfásíkọ̀ bẹ bídíà tó ṣe pé yóò sọ̀yàn di pòkí bídíà mùkàfíra ń bẹ bídíà tí ó sẹ́yàn ní kéferí kò sí bídíà tagbọ̀rọ̀ fojú kéré tó dáwọn afá ń gbà ní wọn sọ àwọn afá àlùsúnà jàmáà wọ́n ní kàbáyìrù in tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá fún àwọn oníbí àwọn àtàbí àwọn ó tó nífẹ́ àwọn náà làwọn bídíà tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni ni àwọn bídíà wọ̀nyí àwọn onísúnnà tán tó ti súnnà táwọn ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì tó ṣe rí pé kò ń ṣe wà wọ́n bí kọ́ ìṣẹ́ táwọn ń ṣe tí ó ń ṣe bídíà ní tí ó ń ṣe ṣírkù sí bídíà táwọn eléyìí ṣe nísìn ara ẹni tó mutí àtẹni tí ó gbé nǹkan kankalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn pé káwọn èèyàn máa ṣe àlèmọ̀yẹ náà sí làbáyà àti táwa ní kí ajọ́ díẹ̀ ẹni tó mutí la máa ṣe kí ni la máa dẹnubò ayẹ́rẹ́kọ́ eléyìí nìyí àpẹẹrẹ lómi ni wọ́n lè sọ pé máa ṣe aláwọ̀ aláwọ̀ ń gbìyànjú náà aláwọ̀ ń gbìyànjú ṣùgbọ́n wà fà jẹ́ kó máa yíra gẹ́rí ń kọ́ ìmọ̀ta mí ṣe sọ ipé ẹni yìí ni owó ọ̀sùn jù ẹni yìí lọ tó pé ẹni yìí sí àwọn èèyàn tí ó ṣìnà látara ẹ̀ pọ̀ torí pé tí ó kìí sáré ẹ̀sìn òun ló ti mú ẹ̀sìn yẹn àmọ́ yá àwọn èèyàn tó wà ká kan yẹn náà kẹ́sìn tó máa ṣe lọ torí ni bídíà tó sọ̀rọ̀ àá ẹni tó yẹn rántí lóṣù tó wá jẹ́ pòkì àwọn afáà ní pòkì ni torí pé nǹkan tó ń ṣe yẹn ní aṣẹ́lùkù ni torí pé tọ́nà ọba sọ pé kí ni amla ọ̀hún ṣíraka ṣára owó lẹ́hùn nàìjíríì àwọn alámi àdá níbi ìlà ta ló gbé tó ń ṣe lẹ́sìn yẹn ta ló gbé kalẹ̀ ẹni tó ń mú tí ń tiẹ̀ òun náà lè má fi jẹ́ kọ́mọ òun mọ̀ pé mú tí ó mọ̀ lọ́yọ́ lẹ́nu ẹlẹ́ṣẹ̀ yóò jí àwọn ajú ọlọ́run àti pẹ̀lú àwọn ọlọ́run wa ṣùgbọ́n òun nísìn kéèsì tí ẹ sì fi ẹni kéèsì kéré yìí lọ olóògbé pé àrírí bàbá kan nísìn tó ṣe pé ó ń mutí kó wá pe àwọn ọmọ rẹ̀ jòkó pé ẹ̀yàn ọmọ mi lílọ ń lọ yìí ìgò kan mú mọ́ mú lójúmọ́ ẹjọ́ kẹ́nìkọ̀ kan ní gbìyànjú àti máa mú gò méjì méjì a ní bàbá tí ó sọ̀rọ̀ nǹkan báyìí àyè tó kó nǹkan fún ẹ ti ya wèrè pátápátá àyè bàbá tó sọ pé lílọ mò ń lọ yẹ ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà mọ̀ pé ọmọbìnrin kan mo máa ń lé káàkiri ni mo máa ń bá ṣe zìnà ẹ gbìyànjú ẹ̀yin ẹ wá méjì méjì kàkà bẹ́ẹ̀ yóò mọ yọ́lẹ̀ ṣe nǹkan ẹ̀yìn ṣùgbọ́n ni tó gbé àwọn náfílà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kalẹ̀ táwọn ọmọ rẹ̀ ò bá bá yàn ó lè bú ẹkún àwọn ah, rẹ̀ ń gbé ọmọ ìpẹ̀ ọmọ mi wọn àdẹ̀ dábí lóhùn àwọn ah, ọmọ yìí sọnù ní wọ́n sọnù ní ẹ̀yọ́ mọ̀ lẹ́mọ́ ṣorí bú pẹ̀lú tẹ́ ń ṣe yìí súnà súnà torí pé ó gbà pé nǹkan yẹn ni ẹ̀sìn ní ara ẹ̀sìn ní ó lè ṣe tán àti báyàn jà ń torí ẹ̀ tó ló jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ ńlá táwọn oníbídíà máa ń ṣe náà ní bídíà tẹ́lẹ̀ wá wo àwọn ẹ̀ṣẹ̀ tí ò ṣe bídíà tẹ́lẹ̀ mi nù ní súnà bá ṣe kọ̀ọ̀gá ìrù ní comparison to nǹkan táwọn yìí ṣe kọ̀ọ̀gá ìrù ní torí pé àwọn eléyìí jẹ́ ẹ̀sìn ju àwọn eléyìí lọ. lọ́mọ eléyìí tá ń sọ àṣọ wípé káwọn èèyàn máa lọ ṣe tí ó ń ṣe fídíò ọ ṣùgbọ́n tá ń sọ fún wa òun ni pé ká lè máa burú fídíò àbù àkọlù ṣe òun pé yóò fẹ́ràn ju irú àwọn tẹ́sọ pọ́lọ̀ wọn wò sí lókè ní àwọn tọ́lá kọ́kà fọ́ra wọn ẹni tó sọ pé àníri ọlọ́run wa tó dárí jọ́gbé ń dárí kìíyàmà kọ́kà fọ́ra wọn tó gbé ẹ̀rí pọ̀ jẹntẹrẹ ẹnu àdífẹ́ nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam fi ẹlòmí lè mọ́ gbọ́ kí ni túmọ̀ pé Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ọba kí ni túmọ̀ rẹ̀ ìtafẹ́ lòun bẹ́ o ní pé Ọlọ́run ọba ń sọ̀rọ̀ Ọlọ́run ọba ń ṣe kí ni ó ń sọ̀rọ̀ Al-Qur'ani Ọlọ́run ọba sọ ọ́ kí Jibrilu alayhi salatu wassalam tó gbọ́ ohun Ọlọ́run ọba Jibrilu alayhi salatu wassalam òun náà kà á pánà bẹ́ẹ̀ ni ànábì ka báwọn tí wọ́n gbó tí àwọn sàhábà gbó wọn ànábì sọ́lá àṣàlá ṣùgbọ́n àwọn kan wò pé no kò pọ́síbù kọ́lọ́ ọmọ sọ̀rọ̀ bọ́dọ̀ wọ́n ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ní nǹkan tí ó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ ni ni ó máa sọ̀rọ̀ ṣe tó wá sọ pé ọlọ́run ọba ọba tí ń sọ̀rọ̀ ni ó túmọ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ ayé ìṣẹ̀lẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sí ọlọ́run kò dẹ́rẹ́ kí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ sí ọlọ́run tòtòrí ọlọ́run ọba òkè ń sọ̀rọ̀ ẹ́ ẹlòmíín ni kò rí na kò gbọ́rọ̀ kò láàánú tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìròyìn tí máa ṣẹlẹ̀ sẹ́dá ni sọlọ́run ọba nìyí láàárọ̀ ولا يتكلم ولا يسمع ولا يرحم. gbogbo tí ọlọ́run bá fi èèyàn rẹ̀ ní alukur'an wọ́n mú gbogbo ẹ̀ wọ́n padà nù kí ló dé ọlọ́run afẹ́ fọ ọlọ́run ọba mọ́ni àwọn tọ́làfù àwọn atẹ́kùn wọn ọkù tí rọ alukur'an kalamullah alukur'an ọlọ́run ọba sọ ni ó sọ ó sọ fún jibril tí jibril bí ṣe kí ni tó gbóhùn ọlọ́run ọba àwọn òfẹ́ gbọ́ pé ọlọ́run ọba lóyún kí ló tún wọ́n débẹ̀ ẹ̀yìn takọdú wọ́n ṣe kíni wọ́n ti gbé nǹkan sẹ́ni ọ̀rẹ́ jì lẹ́yìn náà àwọn ń wá kíni ìsìnlá ìtúwé ìsọpọ́tì rẹ̀ ṣáwà dá alkùránì mù nítorí àkídà burúkú tẹ́tí ọkọ̀ ní dúró tí alkùrán lẹni tí yín mú yẹ ní ọpọlọ yín kó àgírí pẹ̀lú tó ń bẹnu ọlọ́run ọba ń sọ̀rọ̀ ni ọlọ́wọ́ bá ń gbọ́rọ̀ ṣéwù gbọ́rọ̀ ti tiẹ̀ là ń sọ ni ọlọ́wọ́ bá ń rí rẹ̀ ṣéwù iná tiẹ̀ là ń sọ ni nǹkan tó yanjú ni àwọn sàádé anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọn béèrè béèrè ah, sí àhìrì anábí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ah, àwa náà ń sọ̀rọ̀ náà kò bá làákà ìbùkọ́ náà wọ́n ní àwọn salaf wọ́n ni wọ́n sọ ní alkùrán makhluk laysa bi kalamillah àbí alkùrán makhluk ẹni sọ pé kùrán ni ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá dáa ni wọ́n ní fọwọ́ káàfẹ́ ìka mẹ́ta yìí àwọn salaf lélé lórí gan àwọn àtẹ́rẹ̀ kó sínú dídá yìí dídá tó jàmíyà àwọn ẹni ìṣíwájú lé lórí wọn lọ́gbẹ́ pé ta bá ń ka àwọn tíra àkídà àsúnà ọmọ ìmáàmù ahmadu ni òṣèlú súnà ni ṣáàrù tó ètì kọ́dẹ̀ àrísúnà ti lálàkáyì ni àṣẹ̀rí àti ti ájúbí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́ àwọn tíra tó jẹ́ àwọn tíra wọn tọ́lá àkídà tó rọ bíyẹ́ àárí tí wọ́n mẹ́nu bá rọ àwọn kàrá yìí àwọn bó ṣe pé látara bídíà tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n ti di kèfèrí àwọn bó ṣe rí pé bídíà tán gbé kalẹ̀ ló sọ wọ́n di pòkí èèyàn wọ́n ṣe kèfèrí ṣùgbọ́n pòkí ìwọ́n sòbídíà ní àwọn àṣáàrù burúkú bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala fẹ́ ká ṣe ìfìsọ́ọ̀m wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu a gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ à ń pín yẹ́lẹyẹ̀lẹ ṣùgbọ́n a gbọ́dọ̀ pín yẹ́lẹyẹ̀lẹ ọ̀rọ̀ táà fún ní pín yẹ́lẹyẹ̀lẹ òun náà tàbá ti ṣe yẹn àárí pẹ̀lú owó ṣùgbọ́n tàbá ṣe yẹn ní kullu hizbin bima ladayhim farihun kálukú ni ó máa yọ pẹ̀lú tó gbé dání níta àdìgbé dání tí ò bá ti bá ń táwọn salaful umma tí wọ́n dúró lórí tí ò bá ti bá mú àlèrèbè lọ so bíbíà àní òun náà ni ìtàn bá gbé kalẹ̀ ní ìjọsìn kò bá jọrọ̀ ni kò bá jáde ọkàn ni kò bá jẹ́ iṣẹ́ oríkèríkè ara ni tí ó bá ti fi ń ṣe nǹkan tí ànábì mú wá fún wa tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé kalẹ̀ tánà bí ṣe lálàyé fún wa agbọ̀rọ̀ dánù ni tá a bá gbà á tá ń ṣe ewu ni fún wa àáfọ́ alùwùmọ̀ yìí a máa wọn nǹkan oríṣiríṣi láti lè fi justify rẹ̀ yóò padà nídìí ẹlòmíì sínú ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ẹlòmíì àkọlù ṣe òní pé àwọn nǹkan ẹni ẹ̀jọ́ alùgbò fàáfikọ́n tó jẹ́ kó jẹ́ pòkí ètò kéré jù ní ẹ tó tó fi jẹ́ wípé agbọ́dọ̀ ìyàgò fáwọn nǹkan wọ̀nyí ká gbìyànjú láti dúó déédéé ká dúró síbi tí àwọn àfáà súnà tí wọ́n ń bẹ lórí ilẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí kọ́lọ̀ máa kójú kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe wọ́n àwọn tí wọ́n máa spread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 kọ́lọ́n bá wa san wọn ṣe sọ ní ẹ̀sán ẹ̀rí pé ọ̀rọ̀ tí wọ́n bá wa san ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ni torí pé nínú nǹkan tí ó ń pín àyè ń bà yìí òun náà ni wọ́n mẹ́nu bà yìí ẹni tó dẹ̀ ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó ń ṣàánúdù Muhammad sallallahu alaihi wasallam báyìí sọ fún wa wọn ọ̀rọ̀ bí dá àṣírí kódà ní gbogbo kútúbà ọjọ́ júmọ̀ àwọn tó bá ti ń sọ ní ojoojọ́ júmọ̀ وما تقي وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل وكل ضلالة في النار قال أبو شواكون به عبد الله بن مسعود رضي الله عنه أني اتبعوا ولا تبتدعوا ولا تبتدعوا فقد كفيتم وكل بدعة وكل ضلالة بدعة عبد الله بن مسعود رضي الله عنه وني اتبعوا اتلوا جنى النبي محمد صلى الله عليه وسلم اتلوا جنى وصلاة ولا تبتدعوا اما دادا دالة نوسي او صحابة النبي لنصر ياو اما في رنوشة سي اما في العكاية سي yorùbá ló máa sọ pé ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé ẹ má jẹ́ ká máa fọgbọ́n ṣe ẹ má dáadáa dálẹ̀ fọkọdìkò fíìtàn ètò wa nu sọ́nà gángan ti tó wa ètò wa lẹ́gàn àti ìrìṣẹ́ tán ẹ́ a tún máa fi mí kún bàtà nàbí náà ṣàkárò sallallahu alaihi wasallam láàárọ̀ nírọ̀lẹ́ ìtàárọ̀ àti ìrọ̀lẹ́gàn àti ìrìyànjú ẹnìkan tó wà lọ sí àdúrà mi ilé ẹgbẹ́ tó máa ṣe léyìn náà tàbí ìrí ìtàn àwọn ìgbélé yanjú ni tẹ́lẹ̀ lọ ń bá wa sọ aburú ni o ọlọ́run ni aburú ni ó dẹ̀ léwu pọ̀ ó máa ń pààyàn bíjà máa ń pààyàn ọ̀run ni o inú hadith zọ́kà fún alẹ́ kan tí anábà Muhammad sallallahu alaihi wasallam sọ pé alẹ́ àwọn sábà ń rìpọ́tù bá mi ṣe fọ̀wọ́n lẹ̀ anataraktukum alalbeidọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam pé mo fi í lẹ̀ lórí beidor lórí funfun gbòkan fún mo fi pé lílo ha kanaharia òru dàbí ọ̀sán bẹ́ẹ̀ ni ẹ̀rọ mọ̀kúrò máa ń dúdú ni anabi wọn sọ pé òru eléyìí dàbí kíni ó dàbí ọ̀sán níbi tó kílẹ̀ dé ibi tí kìíní yẹn yé dé anabi wọn ní kò sẹ́nìkan láyé zero and a half báyìí kò sẹ́nìkan tí ó gbóni kó omi sún ní mi ànábì ìlà lè kàkó jẹ́ tó parun ẹ̀sọ́ ọ̀gbọ́n fẹ́ parun yóò wà ọ̀gá ẹ̀dàkùn ẹ̀rí súnà tẹ́ǹsán èmi ò nídìí rẹ̀ ajá kẹ́mi tẹ́ gbé títì mi kì ń gbé wa ó dàrú lẹ́gbẹ̀rẹ́ pé á àbúrò ńlá ni bídà nǹkan ẹ̀ ń gbọ́dọ̀ jìnnà sí kọ́wúlẹ́n àwòfẹ́ ìlànà ọ̀rọ̀ bídà ni àbíṣẹ́ tí wọ́n máa ń ṣe jẹ́ pé àdádálẹ̀ tí wọ́n bá ti gbẹ báyìí kí wọ́n ti sáré kó mbẹ́ pé torí pé ànágbà Muhammad sallallahu alaihi wasallam ti ń hàzára wa ló ti ń lé wa jìnnà sí ní tipẹ́tipẹ́ tẹ̀yìn dáa tó bá rí bẹ́ẹ̀ eléyìí nǹkan tó pàtàkì ẹ̀dá pẹ̀jọ ẹ jẹ́ kí a di mẹ́rù oríṣi nǹkan tí ẹ máa ń gbọ́ níjókòó kan èyí ó sì máa gbọ́ lágbọ́n tó ń gbọ́ kódà nǹkan tí ẹ máa lọ bá àfa fún ẹ̀dá àgbà ẹ tún ṣàlàyé ẹ̀ fún mi dáadáa kò tí ì yé mi tó ìgbà pọ̀lọpọ̀ ìwélé ni kò mọ̀ kí nǹkan míì bí dáa láwùjọ tó wà kò ní mà àròpá rẹ̀ sìn náà ni nǹkan yẹn torí pé nǹkan ti padà di àṣà mẹ́nibọ̀dì lára lẹ́yìn ìdáni kọ́ lọ́mọ kí kó ṣàánà kọ̀ọ̀kan kó alágbèé ẹ̀sìn jù báyìí lọ. náà inṣàlá one thirty ni a máa ṣe sọ́lá kó tó di pé akínrun ní one thirty yẹn a máa gba question and answer ẹ̀ tí ó bá ní ìbéèrè kó náwó ká fúnra wa nínú mọ́. ẹ̀ náwó dáadáa ẹ̀ máa. okay number one nọmba tu àwọn obìnrin lọ́ba ní ìbéèrè ẹ̀jẹ̀ ká kọ́ wa lọ́ba ní ìbéèrè látọ̀dọ̀ wọn obìnrin nọmba one nọmba two nọmba three nọmba one nọmba two nọmba three nọmba four nọmba five tóri tán ok kábẹ̀ látọ̀dọ̀ wọn ṣe náà. Una إذا إذا تشابه يبقى مشتبه to ba mu shi kiyama ya fara to ni da ni alimi ne shi da yan wala kuma wa alaikum Okay, no, question about Kwani. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نعم إبيري نكي وني عن أبوى محمد صلى الله عليه وسلم ó ní tí ẹnìkan ní bá yán ó so kí ó má ìyanu gbàgà kó try láti prevent as much as possible so pé ẹlòmíì tí ó bá wá yán ó ní àyí tí a fi fi ọwọ́ bo ẹnu báyìí ó lè ṣe báyìí kí pé bí àlàfo máa wà níbẹ̀ ní kókó ní ṣókí àti tó jẹ́ kókó òun ni wípé ká gbìyànjú àti ṣe àgbárò òun náà ni ká pìfẹ́ǹtì ẹ̀mí alákọ́bẹ̀rẹ̀ ti tọ́ bá ṣe ní agbára mọ́ so bá bá ṣe báyìí bá láìsí bá rẹ̀ fọwọ́ bo báyìí bá láìsí bá rẹ̀ ṣe ìgbìyànjú àti pa ẹnu dé mara wọn ní àti ìzòkè àti ìsàlẹ̀ so that kò ní àṣà àmì gbàgà eléyìí tí ó jẹ́ kókó mbẹ́ so fàlíẹ́dára mọ́tàtà anamisọ́lá àtàràmsọ́ onífà iná ṣaitọ́nà yẹ́kùr ṣaitọ́nà mọ́bẹ̀ níbi àdífì ní oní fa iná ṣaitọ́nà yẹ́kùr minhu ṣaitọ́nà fi ń ṣe yẹ̀yẹ́ tó fi ń rẹ́rìn so ṣókí bẹ̀ òun náà ní káṣá gbìyànjú àti present as much as possible. Allah. Jazakallah. Nam, nam, nam. Nam a wàyán náà rúlẹ̀ màárùn-ún àwọn nǹkan tí ó